بسم الله الرحمن الرحيم حمدا كثيرا طيبا باركا فيه ثم صلاة وسلاما على رسول الله وعلى آله وأصحابه أجمعين والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد ألا تفهموا ولوم وبا أترى الكلام والشعل على إخوان محمد صلى الله عليه وآله وسلم وبيوتي قواتي كون جمعتني tó jẹ máa ti tọ́lọ́hún tó jẹ máa yíyẹ ìlànà ẹ̀sìn èyí tó ń ṣe ọlọ́run bá fi ránṣẹ́ sí wa kí ọlọ́run dákun mọ́sẹ̀ ẹ̀gbá ní ìbàdàn fún wa ọ̀pọ̀ rẹ̀ bẹ́ẹ̀ mọ́sẹ̀ jẹ́ bá wọn kí lókè pẹ́ èyí tá ti kí sẹ́yìn má dàlú wà láyà la ilaha illallah ní ìjẹjọ abẹ̀rẹ̀ kíra alqawaidul arba'a ní islam muhammad bin al rahimahullah ta'ala a ní nínú àwọn mukaddimat tí alimami fi tì síwájú tírà àwọn tí wọ́n kọ wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú àdúrà ṣíṣe ìyẹn jẹ́ mukaddima àkọ́kọ́ mukaddima ẹlẹ́ẹ̀kejì àti ṣàlàyé rẹ̀ fún wa náà tó bẹ̀rẹ̀ láti i'lam arshadaka Allah li ta'ati tó parí síbi ọ̀rọ̀ ọlọ́run ọba tọ́lọ̀ ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun مقدمة لك تا lọ́mọ wa نمواني فإذا عرفت أن الله خلقك لعبادته فاعلم أن العبادة لا تسمى عبادة إلا مع التوحيد كما أن الصلاة لا تسمى صلاة إلا مع الطهارة فإذا دخل الشرك في العبادة فسدت كالحدث إذا دخل في الطهارة Sheikhul Islam wọ́n ní ìwọ mùsùlùmí tó bá ti hàn sí ọ débẹ̀ tó yí ọ débẹ̀ tí wọ́n náà mọ̀ anna Allah khalaqaka li ibadati wípé Allah subhanahu wa ta'ala dá ọ lórí kò lè ṣèjọ́sìn fún mi ìjọ tó bá ti hàn sí mùsùlùmí débi wípé ó mọ̀ pé ìwálé ayé òun kì í ṣe kóun wá kówó jọ kì í ṣe kóun wá kọ́rọ̀ jọ kì í ṣe kí wọ́n á wápò wápò wápò tayọ ààlà gbogbo ohun tí ń bẹ nínú ilé ayé táwọn èèyàn ń sá torí rẹ káàkiri yìí ò dáhùn torí rẹ̀ ìjọba ti hàn bá dá ọ torí kò lè fún ni ìníyàwó ni ni ni ni nǹkan gbogbo ohun tó kù nínú ayé yìí bá máa ń rẹ fúnra wa jura wa lọ torí ká lè fi ni. kìí ṣe primary purpose tọ́lọ́n fi dá wa ní ká wálé ayé wá lówó lọ́wọ́ kásìkò rárá ibi táwọn mùsùlùmí ti yàtọ̀ sáwọn tí wọ́n ṣe mùsùlùmí nìyẹn n ti ń bẹnu rí ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ẹni tí ì ṣe mùsùlùmí ni pé ọlọ́run dá wa we come to this life have your money be what you want to be and die ìròrí yẹn ń sí ìròrí mùsùlùmí wọ́n bí ọ sí ilé ayé tó bá ti ń dàgbà díẹ̀díẹ̀ bẹ̀rẹ̀ sí mọ́ struggle kówó jọ ní mọ́tò níyàwó lọ́kọ kó sì kú ó parí rárá. ó ní rọ́ọ̀yà kan <clears throat> ó ní tágẹ́ẹ̀tì kan tí ọlọ́run bá fẹ́ káàkiri fóun lórí ilẹ̀ òun náà ní ká sí òun. bílẹ̀ bá ti hàn síyàn fa'alam anna al-ibadata la tusamma ibadatan illa ma'a at ìjọ tí ọlọ́run bá ti torí rẹ̀ dá wá yẹn kò lè jẹ́ ìjọsìn káàpẹ́ níjọsìn gidi tí ó ní àlàáfíà àyàfi kó ní tawhid nù. fa'lam anna al-ibadata la tusamma ibadatan illa ma'a at-tawhid lọ́ọ́ máa nà dájú ìjọsìn tó hàn nítorí rẹ̀ dá yẹn kò lè jẹ́ ń tọ́lọ́run ó gbà níjọsìn kò lè jẹ́ ń tá a lè pè níjọsìn tó ní àlàáfíà àfi kó o jẹ́ ń tí ó máa sin ọlọ́run báyìí nìkan ṣoṣo nínú ìbàdàn. ilé rèé bó ti kí ló rẹwà tó àwọn tí wọ́n ń lo ní lóní jẹ́lé ìyàwó ní jẹ́lé kódà kìí sọkọ kìí sọmọ ẹ̀rí nídìí lágbáwá tí lábá sọ wípé ìyàwó ni wọ́n ń béèrè kìí sí ọmọ kò kan àbájìyá ahàlì hmm? by extension nípa ọmọ wa kó sínú ahàlì by extension ni pé òbí kó sínú ahal by extension ni pé àbúrò ẹ̀gbọ́n kó sínú ahal ẹni tí ń jẹ́ ahal níyàwó nídìí lárúbáwá tó bá ní kẹ́fà ahaluk má rò pé ogun mọ̀lẹ́bí rẹ̀ ni wọ́n béèrè o ìyàwó ni wọ́n béèrè òun náà lè bó sí máa ń pè ìyàwó ní household tálẹ́tí múlé lọ́wọ́ obìnrin ní kí sọ́kọ gbogbo létí ò bá ti tòrò ẹ lọ béèrè obìnrin bẹ́ẹ̀ ẹ lọ béèrè obìnrin bẹ́ẹ̀ obìnrin ni mo lè lọ́wọ́ sobójú kí ló rẹwà tó tó máa ilé kan gbóná janjanjan tó sì ń rẹwà lójú wọn kùnrin gidi ilé alágbèéká bíi mẹ́ta ní ah, ilé yẹn mọ̀ fáyìn o ṣùgbọ́n kan ò balẹ̀ ń bẹ̀ inú èyàn ò dùn nú ẹ̀ èyàn ò lè nà tán nú ẹ̀ obìnrin ti ń bẹnu léyìn so gbogbo ohun tí ó jẹ́ kí tí ìbáadá èyàn ó fi di tọ́lọ̀ ó gbà nínú kíkí ìgbà àwọ̀ èyàn yọ zaka tọ́jú ìyàwó tọ́jú ọmọ tọ́jú mọ̀lẹ́bí ṣe dára sára àdúgbò èyí tọ́lọ́run bówó fi ní èèyàn káre béèyàn bá kú lórí ẹ̀ ní kí tàwọ̀hídì wà nínú èèyàn ń kírun ó ń ṣẹbọ pẹ̀lú ìrun tó ń kí ó ń lọ hajj ó tún gbogbo dáadáa tí islam kò gbọdọ̀ gbọ́ dáadáa kan báyìí pé islam a ṣe ló mọ̀ sojú kòkòrò pé kò ń ṣe ni ẹ máa lára àwọn tọ́lọ̀ bá pàṣẹ àánú láàrin àwọn òṣèta jẹ́ mùsùlùmí kò síṣẹ́ olóore kan báyìí tó bá ti ń gbọ́ pàwọn afá sọ kódà kó jẹ́ àwọn afá òun súnà táwọn èèyàn kórìíra ló bá sọ yóò gbìyànjú láti ṣe ah, ẹ wo ẹ̀yin afá àlẹ́jọ́ mọ́ra yín gbé kínní káwa gbọ́ wà sí ni èmi ti gbọ́ wà sí kínní ìdá èmi ó sì máa ṣe ẹ máa rá àwọn mùsùlùmí kọ̀ọ̀kan bẹ́ẹ̀ ihun tó kù síbi ọ̀rọ̀ wọn ò ní wípé kí ló dé tẹ̀ ẹ́ tún ṣẹgbẹ́ àwò ẹ̀yin máa tọ́jú ilé ọlọ́run dáwó fi sabilillahi kò ní gbọ́ pé èèyàn kan ní ìṣòro báyìí wọ́n bá náà ń dáwó ẹ̀ ó ti bá wọn dá wọ́n ń dáwó kan wọ́n fẹ́ẹ́ fi túmọ̀ ṣáájú ó ti bá wọn ṣe nínú mọ̀lẹ́bí nì tí mọ̀lẹ́bí tó ní bá ibi tí ń gbé bá jìnnà bíbí sí Maiduguri yóò wá kàn á ní kí ló dání ìyá bàbá tó bí ìyá ìyá titi ẹ̀ ẹ̀ wò ó bàbá tó bí ìyá ìyá ti tiẹ̀ náà jọ bí ìyá bàbá ti wá papọ̀ táwọn tí wọ́n mọ̀ sọ pé ọ̀nà gan jìn ẹ̀ ń tójú bẹ́bí kiri ẹ̀ ń ranjú bẹ́bí kiri ni a kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ àwọn afáà ní kátẹ́bí ṣe ìtọ́rọ̀ wá kù sí yóò rí nǹkan mọ́bi títí ń tajà torí pé àájò náà wọ́n pè fún yóò fi wọ́n lẹ̀ kò gbọ́dọ̀ mọ́ fi wọ́n lẹ̀ bó bá ti lẹ́nu tó pe sákìyèsí pé tó ń wọ́n lẹ̀ yìí à a ní kó dáadáa aláàfáà gan náà wọ́n ti bá ń ṣe ìyẹn lọ chọ́ọ̀chì gbogbo iṣẹ́ olóore yìí ọlọ́ọ̀bọ̀ ò ní gbà àsìkò ní tawhid alimam alayhi rahmatullah wọ́n tún wá ní kàmà anna sọ̀láàtà la tusamma sọ̀láàtàn illa ma'a tahara gẹ́gẹ́ bó ti já pé irun táǹkì yẹn kò lè jẹ́rùn tó ní àlàáfíà àfi ká mara àwọn ìbéèrè tí àwọn àfiwé ọ̀rọ̀ àfijọ ọ̀rọ̀ tí Sheikhul Islam mú wá ń bí fún wa yìí ó jẹ́ kọ́rọ̀ yẹn clear kódà iṣẹ́ ìṣe mùsùlùmí tó bá gbé láwùjọ àwọn mùsùlùmí ó mọ̀ pé bá a bá tọ̀ ká tó lè kírun agbọ̀dọ̀ tàǹbà kódà bá kírun àwọn tí wọ́n ṣe mùsùlùmí mọ̀ mọ̀ wá pé kò sílé mùsùlùmí tí wọ́n ti láàgì lórí jásí pé ẹni tó bá láàgì nínú wọn àwọn tó kò mọ̀ suspect ẹ̀ ó kan bẹ́ẹ̀ tájọ ń gbé ńgbà yẹn àwọn tó wẹ̀ máa fi ń ṣe yẹ̀yẹ́ ni torí wọ́n jọ lọ chọ́ọ̀chì jọ sunday wọ́n mọ̀ á bu kí ló ń fàgé ṣe inú ilé tó jẹ́gẹ́ bí ni torí gbàgbọ́ ni wípé mùsùlùmí ò lè tọ̀ kó sì tún wẹ̀wù náà padà bẹ́ẹ̀ kó wọ padà bẹ́ẹ̀ àfi kó mara kò sì lè lọ sọ wípé ká sí wa ká wá kírun ká kà máa lọ mọ́ṣáláṣí bẹ́ẹ̀ ẹ̀kọ́ lọ́dọ̀ tí wọn kò sí ìpalẹ̀ mọ́ kẹ̀kẹ́ tí wọ́n kan tó wọnú lé ìjọsìn tí wọn lọ́dọ̀ tí wa asálùwàláwò kọ́dọ̀ ní bá ṣẹṣẹ ilé ìkílẹ̀ sí gbogbo mùsùlùmí kódà ẹni tí èsì mùsùlùmí gan tó bá ń gbé láwùjọ mùsùlùmí sẹ́ ó kílẹ̀ sí wọn kí mùsùlùmí ò ní kírun àfi kí wọ́n wà ní màrà tí lè bá ti hàn sí wa pé tí ó mú kí òun wá lálàáfíà àwọn àjọ ọlọ́run tọ́lọ́run ó fi gbà á oníkásálùwàlá ká mọ̀ wípé tí ìbáàdà wa ó fi ní ìtẹ́wọ́gbà àwọn àjọ ọlọ́run òní kó má ṣẹbọ nínú ìbáàdà wa bó ti wò ó kéré tó lẹ́bọ tó bá ti fi lè wọ̀ gbogbo iṣẹ́ yẹn yóò bàjẹ́ yanyan gbogbo iṣẹ́ yẹn yóò bàjẹ́ ni ilé ìdí máa ń bá yẹn lẹ́rù kéèyàn wá dààmú sí léyìí na lóru nàwátìlù lọ́sàn àwẹ̀ monday thursday gbogbo ẹlẹ́lòmíín gbà nígbò ṣe hajj tán ó tún lọ múra ọdọọdún ní àwẹ̀ wàláàhí yóò mọ rí pẹ́ẹ́lí yìí ah, oníjọsìn ni ṣùgbọ́n tẹ́ bá súnmọ́ tán tí wọ́n náà rọ̀ lẹ́gbẹ̀ẹ́ pẹ̀lú rẹ̀ tó ṣe ìṣẹ̀yìn tó lè súnmọ́ sọ̀rọ̀ papọ̀ wà rí pé ah, aláàjì ah, kí ló kódà èèyàn ò rọ aburú sèèyàn kan hmm, inú mi mọ́ nígbà tí ṣòro òun lè dáyè kan gbogbo òwò tí mò ń ṣe gbogbo ẹ̀ náà ah, kódà mi ìtọ́jú bọlé ẹni ó kàn rí ni mo bá sì yìí abánibalè máa ń ṣe sàárà báyìí báyìí pé ṣòro yìí ó sì lọ ó sì fún mi ní kinní ó sì wà nìyẹn tọ́pọ̀ ó lé hmm, ẹni kàn fi rọrí sùn náà ni àpèjúwe la mú wa ṣé kò máa rí bẹ́ẹ̀ ni wàláì kò sì ní ìkẹ́kẹ́ tí ń tọ́pọ̀ lé mi lóòótọ́ ṣùgbọ́n tí ń lọ rí sùn yóò travel yóò mú dání torí gbọdọ̀ fi sábẹ́ kí ló sùn olùfin ní ńlá àlákàlàmà inú gbàgbọ́ tí wọ́n gbé sí lẹ́nu ẹ wá wo nǹkan yẹn láti gbogbo sẹ́ẹ̀rì tí ń ṣe yóò bàjẹ́ ni. ràáfà fi máa ń sọ wípé kéèyàn kéré ní ìbáàdà ìkéré ní ìbáàdà tá à ń sọ gbà fi ń kọra wa lọ́lẹ̀ ká má lè máa ṣe ìbáàdà torí ń bẹ náà àwọn allegations táwọn ẹlòmíì tí wọ́n fi máa ń kan ọ̀dọ́ tó bá jọ ń sún náà ẹnìkìní kan ẹlẹ́lẹ́ ìbídà ẹlẹ́ ìbídà àyín tẹ̀ mí kan sèyí náfìlà gan agbára káká lẹ́ fi yàn àní kéèyàn lẹ̀ ìṣesí àwọn sálàf wọ́n kúndùn ìbádà wọn èyí jọ̀lẹ̀ ń yẹ ẹ̀sìn eléyìí kan nù wọn ló láwọn ẹni tí wọ́n síwájú wa ẹ̀ tí n bá ní gbàgbé Sa'id ibn Musayyab ló rẹ̀ nírẹ̀ tó lágbára tí ò lè dúró kírun mọ́ kò lè jókòó kírun ìmọ̀ ń dùbúlẹ̀ kírun ni wọ́n sì pèrún pé wá kírun nínú jàmáà wọ́n sì sọ fáwọn ọmọ rẹ̀ latahmilunani ila al-masjid ẹ gbọ́dọ̀ máa gbé yín lọ mọ́ṣáláṣí nù ibà ń gbé yín lọ ilé ìwòsàn ni èwo tàbí gbé yín lọ mọ́ṣáláṣí bàbá irú rẹ̀ léníwó ni ẹ̀rí ìgbàgbọ́ wèrè níbẹ̀ lára rẹ̀ bẹ́ẹ̀ wá sí wò lóòótọ́ náà a mọ̀ sí pé bá ànábì gan mẹ́dẹ̀ tó bá fẹ́ kírun dìde dúró kírun tó bá lè dúró kí jókòó kí o lè jókòó kí kí n dùbúlẹ̀ bó bá ṣe kí n dùbúlẹ̀ bó bá ṣe lè wà sáàkì ẹ̀dẹ́ tí ń bẹ lóòótọ́ àmọ́ ó ní àwọn ilé ìlara láyé kan gbọ́ wípé hayya ala sọ̀la ẹ wá kí jàmá kẹ́mi sì máa ń bẹ lára wọn kán wá nídìí kẹsí ìdíkè yìí jẹ́ àwọn kí jàmá. ọmọ rẹ̀ tí wọ́n sọ pé bàbá wa irun tí mo sọ ládìí fi wọ́n tó mú wá fún ó yé mi jù ní lọ àmọ́ ìfẹ́ kó so pé ìbẹ̀ láyé jàmọ́ wà bọ́ mi lọ́wọ́ ẹ gbé mi bẹ́ẹ̀ máa lọ mọ́ṣáláṣí àwọn máa ń sì gbòòrò mọ́ṣáláṣí ó wá nínú àwọn òpó tí ń bẹnu mọ́ṣáláṣí ó ní ẹnu ẹ̀yìn nísàrà òpó kan ọmọ nílé mi ò lè o bàbá náà yìí káná yìí ní dúró sára òpó kí lẹ́fẹ́ fi dúró ó náà sá ẹ̀nà sí ẹ̀wò yá màá lè dúró níbẹ̀ rẹ̀ àwọn mọ́tò wọ́n gbé sára òpó wọ́n sì kọ́ ọmọ ìmáàmù kí fàájà tó ké sórọ̀ ta ìmáàmù sí Allahu akbar lọ sí rùkú òun fẹ́ attempt wípé àbẹ́mi náà tiẹ̀ lè fẹ́ lọ ibi tó wó kalẹ̀ sí ni ó sì kó sórí awọn ọdọ mùsùlùmí àwọn ọ̀dọ́ kí kàn ṣe iṣu wípé láwájá kéfèrè ni tàmí ni lámà bídí ní tí wọ́n rán wa kọ́ nìyẹn nú ẹ̀sìn. gbogbo àwọn ọ̀nà wọ̀nyí bó la jọ àwọn sálàfù sí. wọ́n máa ń ṣe torí wọn ò mọ̀ bóyá wọn ò ní sèmi mà ìṣe tí wọ́n ṣe sẹ́ẹ̀sì ṣe wípé ó súnmọ́ kí mi tó dé kásìkò mi tó dé bóyá màá ti fi láyé lẹ̀ ìṣe bẹ́ẹ̀ ni wọ́n ń ṣe wọ́n ń tẹ̀lé àdìs Abu Dawud àtàwọn ẹlòmínú náà àwọn afáwọn ní àdìs sálẹ́bí sọ wípé sọ́ọ̀lù sọ̀lẹ́ àtàmọ̀wá dẹ̀rẹ̀ wọ́n tó ń ṣe ọlọ́run bá tu àwọn sùfúfù tán nínú mọ́ṣáláṣí fẹ́ kírun yóò máa sọ fáwọn mùsùlùmí wípé ẹ kírun ìkírun ẹni tí ń dágbére fáyé ẹ kírun ìkírun ti ń dágbére fáyé torí ń lè ṣe é ṣe tó bá wáyé tó bá dé lórí irun yẹn òṣòrire nìyẹn so kìsìkà ń kọ́ra wa ní ìkọ́lẹ̀ níbi iṣẹ́ ìjọsìn èèyàn jọ̀dọ̀ náà lọ́jọ́ náà ni kò ní náà nìrun ìyẹn kà ń kọ́ra wa ṣùgbọ́n kán ní ẹnu wákàtí máa ní fojú tó náfìlà gan-an kọ́lọ́hún yóò fẹ́ sànú náà ni ó pàpà fún jẹ́ nínú ẹ̀sìn ju pé èèyàn fi gbogbo ara fẹ̀sìn lọ ó tún wá jẹlẹ́bọ̀ọ́ àníṣe lẹ́yìn rọ̀mọdọ́nù tá a gbà sẹ́yìn mẹ́fẹ̀ẹ̀fà tútù ṣàwálì gan-an kò ráǹfààní àti gbà bèbí yóò gba mondays and thursdays ó tún di rọ̀mọdọ́nù míì ká mọ̀ èèyàn bẹ́ẹ̀ má yìí fi kí ọ̀ràn èèyàn tán báyìí táwọn tó kùn ṣe náà wá sí lẹ́yìn ọ̀ràn èèyàn kankan kan ní àbí ah, iṣẹ́ mi àwọn kọ́sọ́mà lóde mi ẹ tiẹ̀ máa ń farabalẹ̀ àfikàrọ̀ alẹ̀ á mọ̀ sí lọ lórí èèyàn àwọn kọ́sọ́mà fi ń pè mí lóòótọ́ kò dáa àmúwọ̀pà fún yẹ́ síkẹ́ni wàhálà oníjọ́sìn ni àmọ́ bí nǹkan bá ṣẹlẹ̀ sí pẹ́rẹ́ yóò wádìí rẹ̀ lọ́dọ̀ àwọn aláwọ̀ bó lálàá tí ò tẹ́ lọ́rùn lójú oorun yóò jáde tì í sí láǹfààní fàìdàdákọ̀lá ṣírí kò fìlẹ̀ ìbáyàdà ti fásẹ̀dẹ̀ àwọn kan tá à ń sọ yìí tá à máa ń fojú rí màní mo rántí kan àwọn ìyá tó ṣe wípé bẹ́yàn bá dákọ̀ wọn eh, ọ̀pọ̀lọpọ̀ lómi lè ṣe wọn ṣùgbọ́n wo lẹ́nu tìyàn láti ṣe irújọ́ ojúmọ́ àbáyé ìgbà ìjúmọ́ àkànlá sì ní lọ́dọ̀ wà nílò wa ló sí ń bí iná sì ń lọ júmọ́ àwọn náà ń lọ sẹ́sìn fúláyé àwọn ìgbà fún àtúnṣe wípé ìbẹ̀rù tọ́mẹ́kì máa ń rí lára àgbà téèyàn bá ń wo àgbàlagbà lọ́ọ̀kan àti lè díire kí gan pé ẹ̀ka sàn yóò níyàn lára dùgbà tí ojú bá ṣe bíi mẹ́rin sèmi ń rìn lẹ́yìn wọn ni àwọn ò rí ni lẹ́yìn arabita sì gbà kọjá ilé olórí awo bàbá olórí awo oníṣẹ́dẹ̀ ọ̀dọ̀ yín sà bàbá yẹn sì ń bẹ láyé ilé bàbá yẹn ilé bàbá kejì sọ́jà náà ni ọ̀nà tí ń bẹ láàrin rẹ̀ yẹn àjọ fẹ́ gbà jáde síta láti bọ́ sí gbàgede ibi ilé ọ̀dọ̀ yín tòun ti borùn ìfẹ́ àìsí ìtúnjí àti ilé aláwo lẹ́yìn tí ń lọ júmọ́à júmọ́à ìgbà táwọn sọ yìí náà kéré kìí ṣe yé mi ṣùgbọ́n ó kàn sákò lákàyè mi wípé ah màmá níbi bàbá aláwo jọjúmọ́ èèyàn ọmọ kìíní kan ti ń jẹ́ ṣíríkù ṣùgbọ́n èèyàn kàn rí iṣẹ́ awo oníṣẹ́ ìdọ̀tí gbogbo àyẹn náà ni ṣùgbọ́n èèyàn mọ̀ pé ìsìláàmù tako ṣùgbọ́n tí a bá tẹ̀ sílẹ̀ tó tẹ̀ mákun sọ́wọ́ àbọ̀ rúdúrú kẹrẹ̀ sí kíní báyìí ẹ ẹ eh, eh, aláwo yóò pa ẹ yóò pa ẹ yóò pa ẹ jẹ o hmm. ìyẹn lèmi kàn fi gbé ńgbà yẹn pé ah, à lọ́júmọ́ à ìyá tó ibi tó ọmọ sí ìrọ́lẹ̀ dé mo tún dúró kí n ò gbà tí ìyàwó jáde nígbà mo dúró fáá èmi bá gbẹ́sẹ̀ rìn ṣé ń tún lọ wo ṣe pé ṣé jimá táwọn fẹ́ lọ kí ṣé káwọn kí ni àbí káwọn mọ ìwọ náà fẹ́ lọ wo gan nú ẹ̀ ìwọ náà fẹ́ wò tàwọn aláfàwà ń kọ́ afájọ́fẹ́ lòdì wà sí ọkọ̀ dira káwọn ìpẹ́ni tó kàn jẹ́ mùsùlùmí tó yẹ sálásà ọ̀rọ̀ tiẹ̀ tó fún yẹ torí kò yé ṣùgbọ́n tó lòun gbé sí ọlọ́run ọba lọ́wọ́ tó fẹ́ lọ́ọ́ ṣe wáàsí fáwọn èèyàn torí ń bẹ̀rù pé náà tó ń ṣe wáàsí fún àjẹlé máa ń bẹ́nu wọn oṣù lè máa wà nù wọn àfi kóun pètùtù ti wọn lọ́wọ́ kóun tó jáde ẹyin tí wọ́n ní kó lọ jà lógun lára àwọn èèyàn tó náà fi ń palẹ̀ mọ́ ogun fúnra rẹ̀ nǹkan ní lọ́ọ́ jà lógun tọ́lọ̀ ń gbà nábì kalẹ̀ fún ni àtàwọn ànábì síwájú wọn kọ́lọ́n kó yọnu sí gbogbo kó bá kẹ́ gbogbo wọn ẹ lọ́ọ́ já àwọn ẹ̀bọ yẹn lógun lára àwọn èèyàn òun làáfà lẹ Yorùbá náà tó fi ń dira àti já ẹlẹ́bọ lówó. فإذا دخل الشرك في العبادة فسدت tẹ́bọ̀ bá ilé wọnú iṣẹ́ ìbáadá èèyàn bádà yẹn bàjẹ́ o kàlẹ́hẹ́dẹ̀sẹ̀ ìdàdákọ̀lá fi tọ̀hárọ̀ ó ṣe déédéé bí ẹ̀gbin tó bá ilé wọ ìmọ́ra èèyàn ó ba ìmara yẹn jẹ́ èèyàn sàlùwàlá ńlọ kírun ìtọ̀ bá ń gbọ̀n ló bá lọ tọ̀ àlùwàlá yẹn bàjẹ́ àbí ó bàjẹ́ ó ti bàjẹ́ ó sàlùwàlá tán kó wọ mọ́ṣáláṣí ló bá só ṣé yóò lọ kírun bẹ́ẹ̀ yóò padà lọ sàlùwàlá ṣe kódà kó ti wà lórí irun tí ìgbẹ́ máa gbọ́n kó lọ yàgbẹ́ kó lọ lọ yóò tún sàlùwàlá ṣe yóò tún wá tó rìn ẹ̀bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ náà ni tẹ́bọ́ bá ilé wọnú ìbáadá èèyàn ní gbogbo ọ̀nà yóò tó bá fi ń wọ̀ kódà kó jẹ́ ẹbọ inú ọkàn àìníyẹ ẹbọ inú ọkàn tí èyí hàn síta ẹbọ náà yá kárí ni láti máa ń sọ fúnra wa wípé gbogbo ẹni bá jó lóòótọ́ síra rẹ̀ tó jó lóòótọ́ sọ́lọ́run ba tó fi ìmọ̀ ẹ̀sìn yé tó fi ìmọ̀ súnà yé kò nífẹ̀ẹ́ rí nǹkan ní jó máa rán láwùjọ a mùsùlùmí lẹ̀ yorùbá ìjọrọ̀ ẹ̀bọ̀ lọ torí pé ẹlòmíì náà ó mọ́ kó ń pé à nǹkan mára lẹ́bá dáadáa kì í ṣe pé ń sọ kódà ẹ rí nífẹ̀ẹ́ ó lè má fojú ń ta oníwàásí ló mọ̀ gbọ́ ètò bá sì gbà bóyá ń wò pípẹ́ ni ẹ mọ́ sọ tó fún ní nǹkan bá ti lọ yóò sọ nù ni fine àmẹ́bọnú ọkàn kọ́ ẹ bá bẹ̀rẹ̀ sí ká àwọn ẹ̀ máa rí kárí mi ẹ fún ẹ fún wọn ẹni káwọn àná tó kọ wa àwa náà la wà láṣẹ. ṣé ẹ dáná ṣé gbogbo ayé ò bá ti wà á mọ̀ gbẹ́yìn lẹ́yìn kọ́ mọ́sálásí báyìí ní ìsìn so ọlọ́run ní fún yín ládàá ẹ̀ mo sọ fún yín àbí ẹ̀yin náà máa lọ́dún tí ń bọ̀ aláàjì kí lọ́dún tó kọjá ìmúra wọn mọ́ka kò ní ìdí kí wọ́n fẹ̀ tó máa ń sọ ẹni tó wọn náà ni ojú ó sọ̀rọ̀ fáwọn èèyàn pé lágbájá mà sí mi lórí náà mi mọ́ka ṣùgbọ́n òfin ara rẹ̀ gan yóò fẹ́ kí kódà ẹni tó bá ṣe lóore tí ò bá ti lọ sọ́dọ̀ rẹ̀ kó lọ dúpẹ́ ńlé rẹ̀ kó ṣe lágbájá òsì mọ́re ni ó kò mọ́re níbi òní ló mọ́ ọmọ rẹ̀ wáwé ọmọ òun wáṣẹ́ fọ́mọ òun fún ara ni mo gbé àti mo lọ sábùjá ọmọdé jẹ́ tó nìsín yóò tẹ̀sí wá rí ni yóò kàn kí ní kọjá náà àbí bá a ṣe ń ṣe lẹ́nu kọ́ lóòótọ́ wá lẹ́sàn rẹ̀ rárá ọlọ́run ní sọ <laughs> wọ́n ti ba sẹ́wọ̀n gẹ́gẹ́ jẹ́ àríyá ìyẹn ni máa ń bá yẹn lẹ́rù jù torí pé eléyìí ò lọlé aláwo ṣùgbọ́n torí pé o ti ṣe torí nǹkan mi lùmọ́dẹ̀ṣẹ̀ náà torí praises àwọn èèyàn kò ṣe torí tọ́lọ́run ọba má láti máa sọ fún ara wípé ní tí èjẹ́ kí sẹ́ẹ̀rẹ́ ó súnyàn sí láyé ní kí ẹ̀ ní class fúráwọn yóò fi di sá fún yàn ìpìlẹ̀ ní ẹ̀wọ̀n ìfowópamọ́ sáré ìran ìran èèyàn kìí ṣe Yorùbá nìkan gbogbo ìran ọmọ ẹ̀dẹ́ èèyàn wọ́n èé fo oore san oore fún yàn kódà kó para rẹ̀ torí wọn báyìí ìjọba tó sọ náà ni wípé nígbà tí pé kìí kí ló wá para rẹ̀ fún ní ìsìn torí wọn náà sì para rẹ̀ gbogbo tó bá fẹ́ ṣe ṣé mo níwọ̀n wọ́n ti torí tọ́lọ́ mọ́ para rẹ̀ mọ́ síra ẹlẹ́dẹ̀ẹ́dẹ́gbẹ́sọ orí báwọn èèyàn ṣé torí tọ́lọ́ tó bá sì lágbára má ṣe mọ́ èyí tó bá lágbára wọn tó bá ṣe wọn yẹn wá ṣe torí tọ́lọ́ tó pa ẹ́ láṣẹ kó ṣe dáadáa yẹn ṣùgbọ́n àwọn kan wọ̀nyí èèyàn gbọ́dọ̀ dín mẹ́rú èèyàn àríyá aláìní pè ní àṣírìkú al gbogbo ìran ẹbọ pátápátá àbí ṣírìkú al-khafi ẹbọ ọ̀pamá táwọn bá tọmọ tó ń pin sáyè míì pé ìkan tó ń bẹ ẹbọ ọ̀pamọ́ yẹn lẹ́bọ wípé àwọn alágbára òkùnkùn kan ń bẹ wọ́n lè faburú sí mi. ẹni tó bá dìde ní African Society African Society tàbí ní Asian continent lọ́dọ̀ àwọn àwọn sáìdì bíi China kankan yẹn ẹni tó lọ́ọ́ bá lánìkan lóko pé àwọn kan ń bẹ ayé máa ń bẹ ayé máa ń bẹ. lẹ́gbẹ̀ẹ́ lómi tó sì máa gbèdè tó sì àní ẹ̀yìn nídìí kódì tó sì máa gbèdè ẹlẹ́gbẹ́ tó sọ fún bẹ́rí fáyé oríṣiríṣi òkì ni wọ́n kan àwọn kan a máa ń béèrè nǹkan sì gbọ́mọ ẹran lọ́wọ́ ẹni ẹ dàpọ̀ náà mọ ni o torílẹ̀ Yorùbá la wà ẹ máa ń gbọ́ àmọ́ afa ẹ̀ máa fún yàn ní ọmọ ẹran lọ́wọ́ gbódìdí ọmọ sọmọ ẹran èèyàn lọ́wọ́ ẹni ní o bá kàgbọ oríkì yẹn tán ẹwà wò pé tálẹ́ńdó ń jẹ́ oríkì wọ̀nyí yóò láwọn ìyá òun Ajíbọ́lá ọmọ ẹ̀dùn nígbà tí ó dáyà rẹ̀ mọ́mọ́ subhanallah subhanallah wọ́n ní kanú wọn ó sàdúà fún òyàn ó sàdúà nígbà yìí mọ́ kí ó nínú Kùránì wọ́n sàdúà wọ́n wá béèrè ẹran lọ́wọ́ ẹni tí ó gbàdúrà fún wọn pé kí wọ́n pa ẹran kan sàárà àwọn ọmọ kí ó wá pẹran wọ́n ń kun lọ́wọ́ ó wá bọ́ síbẹ̀ ó mọ̀ bẹ̀rẹ̀ ó gé ẹ̀dọ̀ díẹ̀ ìfun díẹ̀ sàkì díẹ̀ mo yá di ara náà ó bù ú ayé nù ayé nù náà ti fẹ́ jẹ́ kí wáyé báà fún wọn jí wọn. òní yóò rọ̀dọ̀ ló sì dé wọ́n lọ gbé sórí ìta fáwọn ayé aṣírìkùlù kọfí ìgbàgbọ́ sí inú nípa àwọn kan bẹ táà lè fojú rí tí wọ́n lè ba yé yẹn jẹ́ wàmá hùn bìbọ̀ sí ìnàbí yìí ní àhàdín ìlà ní ìzìlà gbọ́ láti yẹn sí àní sáwọn alágbára aburú wọ́n bẹ lókè èpè wọ́n bẹ lábẹ́ omi wọ́n bẹ káàkiri wọ́n ń bẹ lára àwọn aláwọ̀ dúdú wọ́n ń bẹ lára ìbò wọ́n ń bẹ lára aláwọ̀báwá eléyìí ń bẹnu sẹ̀míjọ tó ti pẹ́ láyé nínú tọmọ ẹ̀dá èèyàn ibi tí islam ní kí wọn mùsùlùmí ó dúró sí ni wípé gbogbo agbára yòówù tálábùrú bá ní lọ́wọ́ kò lè lápá lára rẹ̀ àyàwó pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́ wa in yamsaska Allahu bidurrin fala kashifa lahu illa hu bọ́lọ̀ bá fi ìnira gbáwọ̀ ànábì mú kò sẹ́ tó lè sí ipayà ìnira yẹ kó fún àfọlọ́hùn wa in yuridika bi khairin fala radda li fadli tó bá sì gbèrò dáadáa rọ̀ kò sí tó lè tẹ́wọ́lẹ̀ rẹ̀ padà principle mùsùlùmí gidi ni so kò ní dààmú ara rẹ̀ èyí tó bá ṣe láburú yẹn kódà kó lẹ́yìn tó lórí aburú sí i kò ní ń ẹ̀mí ẹ̀ níbo lórí rẹ̀ ló sì ṣẹlẹ̀ bọ́lọ́n ṣe fẹ́ nìyẹn tí mo bá ṣe lọ. alágbára kan lè dágbára aburú lò lẹ́yìn ọlọ́run ọba ni bó ṣe pé oore náà lọ́lọ́run lóyìn kan sábàbí fún ó dúpẹ́ rẹ̀ ó ní sọ́tún rẹ̀ sọ́dọ̀ ọlọ́run ó lóore èyìn yìí gbàgbé rẹ̀ lóòótọ́ àmọ́ èyìn torí rẹ̀ sọ́dọ̀ ọlọ́run tẹ́wàá di wípé ìtọ́lọ̀ bá ní o ṣe ń rẹ̀sìn kan torí pé ó ti sóore fún ọ rí tó ti wá fojú wípé ẹni tó gbọ́dọ̀ mọ́ gbọ́rọ̀ sí mọ́ lẹ́nu ni yóò wá ní kó mọ́ wá sẹ́ mọ́ wá tẹ̀lé iṣẹ́ máa ṣọ́pọ̀ lọ́pọ̀ lómi ìyẹn ẹlòmí bá fẹ́ wà ní tó kù díẹ̀ káàtó ẹni tó gbéṣẹ́ yàrá ni ẹni ìtìjú mẹ́lẹ̀ ni tó bá yẹ pé ní tèmi o mi láìkí irú àwọn kan báyìí láti máa ṣe ṣùgbọ́n ẹni tó wá mi ń ṣe yìí olóore mi ni kò yẹ kí n má jẹ so ìṣẹ́ ni ẹdẹ ọlọ́run bá nìyẹn oníṣẹ́ sáwọn ọmọ kí ó sáwọn afá wa tó ṣe kò síṣẹ́ táfà wọn ọ̀ràn ọmọ kí ó ń lẹ yorùbá tó ní fẹ́ jẹ́ tó ló ti fi àfá yẹn sípò ó ti tún àfá yẹn kí ń fún nípò ọlọ́run bẹ́ẹ̀ ni ẹ bá sì ní òrí bẹ́ẹ̀ yẹn ṣẹjọ́ mo kí ó làbí ṣé kò jọ bẹ́ẹ̀ ni àfọwọ́pá ọmọ kí wọ́n ìjọ lọ gbáfà kejì lékí lójú abúlé ṣe wà sí ṣe tó da wọ́n náà mọ̀ pé kò da náà ṣùgbọ́n ti fàfà yín sí ni tán bá yá àlùbáríkà èèyàn à gbọ́dọ̀ yẹn fẹ́ ju kàláyé ẹ̀sẹ̀ ẹ ti ń kírù bùbí ọlọ́run ọba fún wọn ìgbélọ́sùpọ̀ ọlọ́run ọba fún wọn pàṣẹ́àlì lẹ́fi ń fún wọn tó kún ti máa ń dé nìyẹn nígbà tó sùn bá wáyé àdúgbò fáwọn afáwa o àkọlọ̀já rí wọn pẹ́ lórí dáadáa o ìlú àtàwọn òní bàjẹ́ o àmọ́ tánàbí bá ní bẹ nínú ẹ̀sìn lábàá wọn ṣe o ìtànàbí bá ti ní òsì nínú ẹ̀sìn àníbá wọn ṣe lògùn bàdé. so bẹ́ẹ̀ náà ni lè bá ń wo ọ̀pọ̀lọpọ̀ àwọn agbègbè táwọn ti ń gbé sẹ̀mí káàkiri ẹni tí bá ti jẹ́ ọ̀gá níbì kan yóò sọ àwọn tí ń bọ̀ lẹ́yìn dẹrú wọn ò rí nídìí ọlọ́run kò sì yóò ṣe kí ni kò rí bẹ́ẹ̀ so eléyìí ká gbọ́ yìí dáadáa Allah subhanahu wa ta'ala ó ní walaqad uhiya ilayka wa ila alladhina min qablik فإن أشركت من الخاسرين بل الله فاعبد من الشاكرين Olúwa wá ní nípa pàápàá jùlọ a ti ránṣẹ́ sí wa náà Muhammad pẹ̀lú tá fi ránṣẹ́ sáwọn tí wọ́n síwájú wa nábi. La'in ashrakta bí wà náà nígbà ilé ṣẹbọ pẹ̀lú ọlọ́run tó mú nǹkan ní ìsìn pẹ̀lú ọlọ́run láyé ṣùgbọ́n fọ́nà amalok iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ ọlọ́run tún sọ̀rọ̀ yẹn tún hámà lé lórí kódò tún búra kò sí tó fẹ́ fi ṣe wà náà kò sì fẹ́ràn rẹ̀ tó iṣẹ́ rẹ̀ ó bàjẹ́ wájú mi ọlọ́run wọ́n lè fẹ́ kó nẹ́ẹ̀mí mi lọ́kọ̀ sírí ó tún wáá dì ah. kò mọ̀ rẹ́ nìyí

ngbò fẹ́ lọ sí sujud ló fẹ́ lọ forí kanlẹ̀ ó gbẹ́sẹ̀ lọ ó lọ ọ̀rọ̀ àfáwọn àpò méjì lórí ẹ̀ ìkan ló sọ̀hẹ́ ìkan èyí ká ń sọ eléyìí ọ̀rọ̀ kan ṣoṣo ló wà ń bẹ̀ kò pé méjì ọ̀rọ̀ kan soso ló wà ń bẹ̀ má ṣẹbọ náà ni kò sí kan tó sọ pé ibi ọ̀rọ̀ wa di méjì kí lọ́rọ̀ wà bá di ẹ̀ lè tó bá sì ìdè náà a lè lọ́yọ́ ọlọ́sàn yẹn náà kó bá dífá ẹ lè gbọ́ àfàràn owó sọ̀rọ̀ ìlàyé ẹ lè gbọ́ ìṣesílẹ̀ fi máa mà táwọn àfà aláburú fi máa sọ àwọn náà ó sì máa sọ níbi tí wọ́n bá ti ń sọ náà ti di pé kò sí iná súnà tí ó wọ́ra àwọn láàánú tí wọ́n súnà àti náà tàbí jùlọ ń bẹ nínú ìlú kò ní sọ ọ̀rọ̀ ẹ̀ tí wọ́n gba àwọn kan mọ̀ dọ́rọ̀ ẹ̀ sóhun lẹ́nu ṣùgbọ́n olùmọ̀ á sì fi ṣe a gbọ́dọ̀ jìnnà sí i na mukaddima tí ó parí tí mo máa jẹ́lẹ̀ kẹta ta ba sí àwọn dùá tí ma waju la koko ta ba si máa yo máa jẹ́ mukaddima le lẹ́ẹ̀kẹrin wa ní fa idha idha arafta ash-shirka khalata fàìdà àrọ́fẹ́ ẹni ṣíríkà ìdà خالط العبادة أفسدها وأحبط العمل وصار صاحبه من الخالدين في النار عرفت أن أهم ما عليك معرفة ذلك لعل الله أن يخلصك من هذه الشبكة وهي الشرك بالله الذي قال الله تعالى فيه إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء وذلك بمعرفة أربع قواعد ذكرها الله تعالى في كتابه شيخ الإسلام عليه رحمة الله وأن فإذا عرفت أن الشرك إذا خالط العبادة أفسدها توبة ما تويو يكي يكي توبة بوير أن الشرك pé dájúdájú tí ń jẹ́ ẹbọ yìí ìdàkọ́ látọ̀lẹ̀ ìbáadà tó bá ti dà papọ̀ mọ́ tí ń jẹ́ ìbáadà àfádàá yóò bàjẹ́ ìdàkọ́ àlàpọ̀ tó bá ti mís kíkan mís papọ̀ mọ́ nǹkan bí kó mi mís mọ́ ọ́ìl kó mís mépo epo ti ba epo yóò dá mọ́ báyìí omi ti mís mà tó bá ti hàn sẹ́ wípé tí ń jẹ́ bọ ìdàkọ́ látọ̀lẹ̀ ìbáadà tó bá ti dà papọ̀ mọ́ tí ń jẹ́ ìjọsìn afádáhà ẹbọ yẹn ó ba ìjọsìn yẹn jẹ́ wà áhàbàtọ̀là amal yóò ba iṣẹ́ ìjọsìn yẹn jẹ́ wà sọ́ọ̀rọ̀ sahibuhu minal khalidina fin-nar irú ẹni tó ní irú iṣẹ́ ìjọsìn yẹn yóò dì kan náà tó ṣègbèrè nù náà. عرفت أن أهم ما عليك معرفة ذلك ìgbà ló wà mọ̀ wípé in tó pọn dandan jù fún ọ tó pàtàkì jù fún ọ tó yẹ kó máa náà ní nǹkan yẹn kó o mọ̀ nípa ẹbọ pé ẹbọ ò dáa àròfta anna hamma ma alayka ma arifatu zalik yóò wá hàn sọ tí wọn náà mọ̀ wípé n tó pàtàkì jùlọ fún ọ lórí rẹ tó gbọ́dọ̀ mà ma arifatu zalik òun kò nípa ọ̀nà tí ẹbọ fi máa bà ẹ̀sìn jẹ́ la'alla Allaha an yukhallisaka min hadhihi shabaka ń lè ṣeé ṣe kọ́lọ̀ ń kó là ọ́ kó àṣàbákà là ń pè ní àwọn net hmm? làwọn lára sí máa ń pè wẹ́bsáìtì ní àṣàbákàtù àǹkàbùtíyà àṣàbákàtù àǹkàbùtíyà wọ́n máa ń pè ní wẹ́bsáìtì torí kọ́pọ́ẹ̀sì ni bí òkúta láǹtakùnta òun lẹ́bọ̀ ẹbọ yìí jẹ́ kí èèyàn sórí rẹ̀ láyé ẹ wo ọ̀rọ̀ tí màá mú lò rahimahullah ta'ala wọ́n ní la'alla Allaha ẹ̀yìn ìkọ̀lẹ́sọ̀ kẹmìnì hẹ́rì ṣẹ́bàkà ń lè ṣe é ṣe kí Allah kó yọ ọ́ kù kó sèfù ẹ kó yọ ọ́ kù kó ònú àwọn yìí kí láwọn náà wáyà ṣírùkù billah òun náà ní àwọn ẹ̀mọ́ sọ́wọ́ pẹ̀lú ọlọ́run. àti tàwíìdì báyìí ló ní ṣe ṣírùkù náà ẹni tàwíìdì báyìí ni ò ní ṣe ṣírùkù ẹni tí ò bá ti gbọ́ tàwíìdì yìí dandan ni kó mọ́ ṣe ṣírùkù ìpìlẹ̀ nìyẹn torí tí ò bá yé èèyàn èèyàn kì í lò ó ìyẹn lè ní rí dáadáa jù láwùjọ wa láti sọ pé wọ ọdọ tó ń ṣiṣẹ́ dá wà má ha iná fáwọn èèyàn má ha iná fáwọn èèyàn ọ̀nà jìn gan torí wípé ojú ọwọ́ ojú níṣòwò ojú àgbẹ̀ ojú ìṣẹ́ ìjọba àbádàdà náà ni mélòó ni tàwáfíìdì yìí ìgbà tí islam wọ orílẹ̀-èdè wa fún bọ̀rọ̀nú àwọn oníwọ́n gbé islam wọbẹ̀ islam tí ó là kó nínú ẹbọ náà wọ́n gbé wọlé gbogbo tá à ń sọ wípé yorùbá nation yorùbá lágbára ẹ lọ sílẹ̀ haúsá pápá jùlọ bọ̀rọ̀nú yẹn lọbẹ̀ ẹ mọ̀ pé gbogbo agbára tẹ̀yìn ń kó sáré tẹ̀yìn ń pariwo pé kìnnìkan alágbára àwọn kìnnìkan alágbára wọn kò gbò anyị yín wọn kò sínú àpò ni wọn gbé wọn nsọ wọn dada. kọ́ bí yá. ẹ wá dìísí nǹkan sọ yìí dáadáa ẹbọ tó nira jù láyé ìlú àwọn yẹn ló pọ̀ sí ti jẹ lérè yorùbá ń wá gbára lọ ń àti wá yorùbá ìkan nínú àwọn mùsùlùmí tó jọyìn àmì ta wá wọn lọ sí Maiduguri Borno ó ní òun àrísàn kankan lára wọn bẹ tẹrù Ọlọ́run sì ń bà wọn ó ní wàhálà kan ṣẹlẹ̀ ní àdúgbò kan àbí ká ní bóyá ìletò yẹn bíi village àwọn wá ń kẹ́fìn wípé bóyá àwọn Boko Haram yẹn wà nínú village yẹn àwọn fẹ́ wá lọ dismantle rẹ̀ destroy wọn wọ́n wá rán àwọn síbẹ̀ nígbà àwọn kan rí i wípé àwọn kan wọ ẹ̀sìn funfun wọ́n wá gbé obìnrin sórí ẹ̀sìn yẹn obìnrin ló wà lórí ẹ̀sìn yẹn tó gun ẹ̀sìn yẹn tó sì mú ìjánu ẹ̀ lọ́wọ́ obìnrin yẹn ìwòwò bọ́lọ̀ ọba ti dá ló wà kódà kò ní pàǹtì lára kì í ṣe ọmọ ékeré ẹni tó ti túlé ọkọ lọ ni ló sì rẹwà lọ́wọ́n kọ́ wà disturbed irú kí olóṣì kó àwọn kan wá wà lẹ́yìn ẹ̀ nígbà kó fi lọ lídìí wọn fógun bí ìgbà kó ní kọ̀mándà àwọn kan wá wà lẹ́yìn ẹ̀ wọ́n sì ń bọ̀ wá sí direction àwọn. nígbà wọn ti bẹ̀rẹ̀ bọ́n nìyẹn ọlọ́gá àwọn kan gífà àwọn ní ọ̀dà yẹn àtẹ́sìn àti obìnrin yẹn àti gbogbo wọn ẹ̀ṣẹ́ lé wọn ọlọ́ta àwọn ń bọ́lẹ̀ báyìí ó lóun rí irú ẹ̀rí láyé ọ̀tá àwọn àwọn sàn lẹ̀ wọ́n láwọn kan bọ̀ náà ni ọmọbìnrin yẹn náà sì ní wọn náà sì mẹsìn yẹn bọ̀ tó wọ́n báwọn sì yìnbọn yẹn tó báwọn sì yìnbọn yẹn làwọn wọta àwọn ńlẹ̀ wọ́n láwọn náà wá ń rọ̀jò bọ́n sí wọn tó ń wọlé sáwọn lára straight ni oní tó kọ́ sáà rántí láti máa ṣètò ní wípé òun kẹ̀sì kò sí yìí o ẹ wọ̀ lọ́tọ̀ tó bá ṣe wípé ibi tó bí òjò fojú sokùn náà nìyí ṣàtẹ̀ torí òun kúkú báwọn tó kù wọn bá tiẹ̀ ń dira táwọn bá ń lọ <laughs> lẹ́yìn kó kírun kò sí tó ń mú torí òun ò kanlẹ̀ ka mọ́wọ́ bàbá àwọn àtìyá òun pé wọ́n gba nǹkan wálé so òun kàn mọ̀ wípé tọ̀ kò síṣẹ́ àwọn sì ríṣẹ́ sójà ló ń bá lọ jọ́yìn olùsàn kíkù sí pé wọ́n lọ mọ̀ kó òun tán síbi kó bá ilé nànú eléyìí òun rí sáyìn. wọ́n kò sí ìlú òkú sáà kéèké pé wọ́n lọ àwọn táwọn yìnbọn táwọn wọ́ta wá ńlẹ̀ táwọn sì yìn wọ́n ti wá sí wọ́n sì ń wọlé sáwọn èèyàn wa lára tó náà ó sì lànà ilé ìmọ̀sá ìgbé kù sí títí kó yẹn fi lọ bẹ́ẹ̀ nígbà táwọn aráyé làgùn bẹ́ẹ̀ báyìí àwọn ọgbọ́n wọn sì rí sáyẹn ni ọ ṣòro tó ń fẹ́ fàyàn bẹ̀ ni wípé irú agbára wo leléyìí àwọn sì hákòrán sórí jù gbogbo northern state tí ń hákòrán kò síbi tí hákòrán wọn ti ní agbára tó bọ̀rọ̀ nù àti Maiduguri so nǹkan tí Islam náà wọlé síbẹ̀ pẹ̀lú it wasn't a pristine form of Islam kì í ṣe Islam tó mọ́ kò ń bẹ̀ bọ̀ ṣé bí ọwọ́ ìjà Islam yẹn náà ló dọ́dọ̀ tiwa náà lẹ́yìn Yorùbá tí Yorùbá náà sì ń bẹ́ náà náà tẹ́lẹ̀ so ẹbọ kún ẹbọ nínú àwọn ẹbọ kún fẹ́ẹ́ fi rọ́pọ̀lọpọ̀ bàbá wa ọjọ́ kìíní àná tí wọ́n jagun ẹ̀sìn wọn èyí là kó nu torí ní tó gbà Islam náà tó padà wọn lọ kí ó tó dà fà yín Islam yẹn náà ló fi ó tún wá gba kọ̀ọ̀hún náà wà tá ń pè ní nákàlí ló bá di méjì so kò jẹ́ káwọn èèyàn mọ̀ tawhid kì í ṣe pé wọ́n mọ̀ mọ̀ fẹ́ ṣe ẹbọ kò jẹ́ káwọn èèyàn gbọ́ yé kókè àṣìṣe díbà tí ń sọ̀rọ̀ yìí náà díbà tí ń sọ̀rọ̀ yìí torí pé dáwà súnà nílẹ̀ Yorùbá ó ti lé ní forty years ó ti lé ní fifty years tó ti bẹ́ẹ̀ àwọn èèyàn gbọ́ yé ló fi ṣòro fún ọlọ́dọ̀ọ́ kó kàn wọ́n pé bó ṣe ń ṣe dáwà ohun tó náà àwọn èèyàn pàpà ń yálé olóró wọ́n ń gbẹ́bọ wọ́n ń gbégún ẹ̀yìn gbà yẹn kò fà kò máa ń háná fún wọn kò lè rọrùn bẹ́ẹ̀ kò yáwọn èèyàn pàápàá jùlọ bí ọmọkùnrin òtó ẹlòmíì gbogbo ti rìn káàkiri yẹn kìí lọ káàkiri ní òfẹ́ sí so kò káyẹ́ kò kákẹ́bọ́ ó bìlì yìí pé àjò ni sọ̀rọ̀ yẹn níbi àlàyé àlàyé àlàyé àlàyé àlàyé títí tí ó fi hàn sí wọn pé ó kí tí wọ́n ń sọ nìyí bẹ́ẹ̀ kẹ́kẹ́ ni wọ́n fún mi lágbára lóòótọ́ tí mo fi ń dáàbò bora mi kí ló mi mẹ́tò bá ti jómi lọ́wọ́ ajẹ́ wípé ọ̀nà ńlá kò sẹ́jẹ̀ lójú ọ̀nà mo ti fagbára mo ti fìgbàgbọ́ mi kọ́ sára òkà yẹn nìyẹn tó nídìí àlàyé ọ̀sọ́ fún ìkànnì ìkànnì àwọn èèyàn wa tí èèyàn mọ̀ dáadáa ọlọ́run mú ọ̀rẹ́ òun kan lọ sílé aláfàákà àwọn lọ ṣiṣẹ́ ń bẹ̀ ìsìnkú àwọn tí máa ń wòran yẹn tí máa láwọn ríran ó tún láwọn rí ó tún rí mi àfáàtọ̀ ń bá ní mo fẹ́ sí ìrìn àjò kan láìpẹ́ yìí olóhùn náà ti ẹ̀ béèrè wọ́n lọ wọ́n lọ ẹ̀jẹ̀ wà lójú ọ̀nà ẹ̀jẹ̀ là ń rí yìí o ìgbà tí yóò bá sì lọ sí tásìkò bá tó á sọ fún ọ ó sì láwọn ètùtù tó ṣe náà kó tó lè lọ ìrìnàjò tán ní kí òun mọ̀ lọ yìí ni mo fẹ́ lọ bá òbí òun rajà ni òbí jí lọ yáwó wọ́n ti kówó kalẹ̀ fún fún fi travel bóòlù ó sì wá sọ fóòbí pé <laughs> ọ̀nà orin tóbi ò ní bèrè pé à sínú kọ̀ǹpútà lẹ́ti lọ wò ni sẹ́ni wẹ́dà òjò rọ̀ ń bẹ́ àbí <laughs> ló bá sọ fún kejì táwọn ìjọ ọ̀rẹ́ wá bóòlù à ń ṣe eléyìí ìyá òun ṣe sọ fún pé ìyá òní bèrè pé bólórin lọ ìjọ tèmi tí ń tí ń tí ń lọ sóko tí ń lọ rajà tí ń ṣe gbogbo oríkèmí lọ bìkan rí àwọn sáà dárò dárò dárò òyìnbí pé ọ̀rẹ́ òun sì ń dọ́nà lé ó bá lọ títí ẹ̀ onìkan má jókòó sí ròmù fẹ́fẹ́ mọ́ báyìí àwọn ọlọ́kọ̀ fẹ́ dé ha ẹ̀jẹ̀ náà níbẹ̀ wájú yìí <laughs> owó níbi ìgbẹ́ lọ́wọ́ yìí tó fi travel wọ́n bá ṣe nẹ́fílà bó ti ṣe nẹ́fílà ọ̀hún náà lórí ìhàn náà ẹ̀jẹ̀ nígbẹ́ wájú náà lòun rí lórí nẹ́fílà ó pé létíké tí wọ́n gbọ́n dáàbò mọ́ tiẹ̀ lọ́sọ́dọ̀ wọn títí báyìí lè gbọ́ báyìí kí mọ́ni tó lè bi ọ̀rọ̀ yẹn kú lọ́kàn ló lágbára ga káfí ní ọ̀rọ̀ gbígbọ́ èèyàn ó gbọ́rọ̀ míì olóòtú sáà bìí lè fi wọ̀ náà yóò sì gbọ́rọ̀ míì olóòtú sáà bìí tó gbé tọ́kù tí kí bá ti lè gbọ́ ọkàn wọn lẹ̀ ma islam náà fi tẹ́tì rẹ̀ lẹ̀ fáwọn oníṣọ̀kúsọ ẹ̀dá wọn ó ba ìgbàgbọ́ rẹ̀ jẹ́. ìbáṣẹ ní fúlà sásùn ó gbogbo wọn fi ń sùn yẹn náà lóru náà ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ ń bẹ wájú mi ẹ̀jẹ̀ ń bẹ lójú ọ̀nà kò tó di bí ọwọ́ ọ̀dájú tí àwọn oníṣòwò àwọn onímọ̀tò ti dá ayé òun ló wá ń sùn àwọn onímọ̀tò ti dé ó yẹ mọ́ wá lọ. bó la sọ fún ìyàrá ẹ̀ pé ah, ẹ̀jẹ̀ mọ̀ bẹ̀ wájú yóò ní gbẹ̀rẹ̀gbẹ̀ irú ẹ̀jẹ̀ èwo <laughs> tí màálù ní àti tẹran ibo lẹ ti rẹ́jẹ̀ àwọn tó wò yáyé gbé àbáàrí máa lè lẹ́yìn ọlọ́kọ̀ dé òun bọ́ wájú ọlọ́kọ̀ bá ti sáré díẹ̀ báyìí dírẹ́fà <laughs> níta lọ òjìnà ó ẹ̀dágùn díẹ̀ díẹ̀. Eh, kò sí bíta ń lọ káàdì bẹ́ẹ̀ eh, mọ́jà sáré jù ah. báyìí tó ń débi pọ́tò báyìí tí ń jíjí ẹgbẹ́ ah, ẹ̀rọ awakọ̀ yìí <laughs> títí táwọn fi débi táwọn ń lọ wakọ̀ àmọ́ ah. débi táwọn lọ ẹ̀jẹ̀ ń darí ni nínú ṣíṣe tí ìyá òun bá lọ sí ọjà yẹn ọjọ́ kejì ni ó tó darí tó fọjọ́ yẹn rajà ọjọ́ kejì wọ́n tó máa darí àmọ́ lọ́wọ́ wá ọjà tí ẹ̀ kún débi pé láàrin wákàtí kan sí méjì sí mẹ́ta báyìí gbogbo ìyà ti rà tán mo pé ah, bàbá ẹ ti ah, ẹ̀yìn náà nígbà padà sílé sáré o ẹ̀dá kan sáré a ti sáré jù ẹ̀gbẹ́ ní akẹ́rù ẹ̀bẹ́jẹ̀ yẹn nìyí pẹ́ ṣé làwọn sàn rìn jẹ lójú dídì bá a tún ṣe ah, àwọn bá wọlé ó lọ́rẹ̀ẹ́ ohun táwọn ìjọ lọ ní alẹ́ tó kọlà lálẹ́ àná lápèjúwe táwọn ti jẹjọ lọ síbẹ̀ táwọn jọ lọ sílé bàbá àfáà tó sì òlágídí o òlágídí o tí bàbá lẹ́jẹ̀ ń bẹ lójú ọ̀nà kò sẹ́jẹ̀ tó ń rí kódà ìjẹ́ ìsinsin ìsinsin báyìí wọn ò rí wọn ti rajà kódà ọjà tẹ̀ tó wọ́n á dáadáa ó tún chip ló wá ah, àbúrò tiẹ̀ ni bàbá yẹn ń pa ni ah, òun ò mọ àmúgbà lọ lórí di oṣù kan àwọn rí bàbá táwọn kí bàbá táwọn bá ti ìgbà tó lọ sí tọ́nù ó tú máa sọ fún ọ láti láwọn nǹkan tá iyọ̀ kankan tá fi tá fi ṣe pẹ̀pẹ̀ fún wọn kí wọ́n mọ̀ bínú mọ́ onídìí oṣù oṣù méjì àwọn ìlànà kiri àwọn wọ́n ti lọ o wọ́n dẹ́jà o bẹ́ẹ̀ ni tọ́lọ̀ ló ń sọ̀rọ̀ àbí nìyẹn atún àtọ́rọ̀ rẹ̀ táwọn fò aláwọ̀ lọ́wọ́ nǹkan kan náà ẹ̀yìn náà fọ́jú bí wa náà ní ẹ̀rí nǹkan kan ibi táwọn ẹ̀ṣẹ̀ máa ń dẹlẹ́bọ̀ nìyẹn ibi wà ń tójú bọlé íńtàtì ń sọ yìí dè ní lọ́dọ̀ Yorùbá mùsùlùmí ìsìláàmù takò lọ́dọ̀ sí wọn láti máa dáwọ́lé nǹkan tá a fẹ́ ṣe tá à ní wádìí sí yíyá wádìí sí ẹ bọ̀ sí yìí. Allah subhanahu wa ta'ala ó ní inna Allah la yaghfiru an yushraka bihi wa yaghfiru ma duna dhalika dájúdájú Allah subhanahu wa ta'ala kò ní ṣàforíjì kéèyàn wórogún pẹ̀lú rẹ̀ àmọ́ yóò ṣàforíjì kéèyàn bá ṣe lẹ́sẹ̀ tí ò bá tó ẹsẹ̀ bọ fẹ́ni tó bá wùn ẹni tó bá wùn ọlọ́run ọba yóò foríjì ṣìnà lèèyàn ń ṣe owó lèèyàn ń gbà fi ń lò sẹ́mi ayé ni okùn mọ̀lẹ́bí náà lèèyàn ń já ń bàjẹ́ ni gbogbo ohun tó kù bá dánwò tó bá dòjú bá kú lórí ẹ̀ tó bá wùn ọlọ́run ọba yóò forí jiyàn fọ́tùlàn mí ni hu alẹ́ yìí àjùlọ ọlọ́run ọba fún ni tó bá sì wu ọlọ́run ọba yóò jò ó tọ́ná wò ṣùgbọ́n yìí sì kàná Muhammad alayhi salatu salam padà gbẹ́ni yẹn kó òun náà adùlàn mí ni hu ọlọ́run fi ṣe déédéé látọ̀dọ̀ ààrẹ sọ́dọ̀ ẹni yẹn ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ mọ́ náà ló jẹ̀yà rẹ̀ yẹn kò ní rà sínú náà àmọ́ tó bá yẹ lè jẹ́ ẹbọ lèèyàn bá ṣekú kò sáforíjì fún un kódà kí èèyàn kéwú jù bẹ́ẹ̀ lọ níta máa ń fi ilẹ̀ fáwọn èèyàn nìyẹn yàrá fáwa ní ó kéwú kódà yóò wà sí mi gbogbo tó bá òkè èèyàn bá máa nù màláyé tí màtíyàn máa nù kí ò bá lè ṣàlàyé fún ẹ pé wọ ọlọ́run ọba àyè fún ẹ̀dá ní ìlẹ́yìn ọlọ́run tó sì kú lórí ẹ̀ kódà kì kò lẹ́tọ̀ọ́ sẹ́ni tá à ń kírun sí bó bá kú káwọn tí wọ́n jọ mọ̀ pẹ́lẹ́bọjọ làwọn kí wọ́n gbókò ẹ̀ tí wọ́n lọ síyìn kò lẹ́tọ̀ọ́ sẹ́ni tó ṣe pé wọ́n dá rẹ̀ káàní rahimahullah àbí rahimahullah kò lẹ́tọ̀ọ́ sí káàsì ń ga títí àwọn mùsùlùmí kò lẹ́tọ̀ọ́ kí wọ́n jogun rẹ̀ gan mélòó wá ló àwọn ń pera láfàálẹ̀ yorùbá nígbà ọ̀rọ̀ mélòó ló náà fi ń jáfa gbogbo ẹni tí gbogbo ẹni tí ò bá lè yíwọ́ padà ni máa ń pọwọ́ dà ni máa ń dáhùn èèyàn lóhùn so àwọn kan wọ̀nyẹn ẹja gbìyànjú káfojútó sheikhul islam rahmahullah ta'ala wọ́n wá ní wàzáàlìkà bí ma'rifati arba'i qawa'id zakaraha Allahu ta'ala fi kitabihi ó ní mà nípa gbogbo tá à ń sọ yìí tí ó sì yọ yékéyéké pẹ̀lú kó mà nípa àwọn principles mẹ́rin kan èyí tí Allah subhanahu wa ta'ala tó dá akọ rẹ̀ nínú tírà rẹ̀ táwọn principles mẹ́rẹ̀ẹ̀rin yẹn bá ti yé èèyàn téèyàn sì gbọ́yé dáadáa yóò làákùn fi ẹ̀bọ yóò mọ̀ sí jẹ́ tawhid yóò mọ̀ ìbáàdà tó jó tọ́ èyí tí Allah subhanahu wa ta'ala tí ó tún rí rẹ̀ dá wa tó bá ní ní ọ̀sẹ̀ ń bọ̀ wá abẹ́ láti bẹ̀ al-qa'idatul ula principle àkọ́kọ́ dìgbà gbogbo jàǹbá káàkiri àdánwò káàkiri fìtínà lọ́tún lósì tí ń ṣẹlẹ̀ káàkiri lórílẹ̀‐èdè wa yìí ọlọ́dàkùn mọ́sàlá káwọ́ rẹ̀ dúró mọ́sàlá wa nú ẹ̀ fìtínà yẹn mọ́jọ ó kàn wá níbi ẹ̀sìn wa mọ́jọ ó kàn wá níbi ọ̀rọ̀ ayé wa àwọn tó bá ti kàn bá a ṣàánú adún làwọn la ilaha illallah subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk